كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته uh, Usually we should have taken longer time with you sisters but uh, due to one reason or the other we have taken longer than necessary downstairs. Inshallah, without wasting further time, as usual, we take the questions that are only for the sisters. May Allah provide us the answers and grant and guide us to the right path. Now, now, alhamdulillah. So wọ́n ní àwàtà bá ní ìbéèrè wọ́n ṣe lálàyé wípé àsìkò tí ó yẹ ká lò pẹ̀lú tó yẹ káwọn bàbá lò pẹ̀lú wá níbà so wọ́n ní àti lò díẹ̀ ń sàlẹ̀ pé so láti má gbára wa ní àsìkò pọ̀ sí so àwa tá bá gẹ́gẹ́ bí um, ìṣesí so ká ti àwọn ìbéèrè yẹn síwájú so ẹ jẹ́ ká organize ara wa kí èèyàn kan bá wa organize nọ́mbà yẹn so kí a fún ra wa ní nọ́mbà so that a lè béèrè béèrè yẹn. <clears throat> Okay. now lẹ́yìn yẹn ẹ jọ̀ọ́ kí a máa jókòó tún kọ question sí iwájú sísẹ pé ọ̀dọ̀ wa ń lọ ẹ náà la wà so ẹni tó bá fẹ́ béèrè béèrè kó náwó wọn á fún ní nọ́mbà so there's no need for writing any questions. ẹ jọ̀ọ́ on what condition la fi lè ṣàlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan tá à ní ṣe three three times then question lẹ́ẹ̀kejì. Like wọ́n ní pé mùsùlùmí ò gbúdọ̀ máa jèrè àjẹ ipa jù níbi ọjà títà so bí a ó ṣé kápítà la máa wò ni àbí quality ọjà ká tó lè mọ bá ṣe máa tà. tí ẹ̀kan tá tó bá ti kárí ibi tá a fẹ́ tá a fẹ́ fọ̀ ó ti tó tí fún àpèjúwe a fẹ́ fọ apá ń sìn abomi sí ọwọ́ omi ẹ̀kan ṣoṣo tá a lò yẹn ó ká gbogbo ọwọ́ wa dé apá kò síbi tó ṣẹ́kù ẹ̀kan yẹn náà ti tó but ká ṣe àlékún yẹn à ń fi wá ládàkùn ni that's it kò sí. Si, àlà fún èrè ń ọjà kò sí àlà fún ó lè jẹ́ lóko méjì ó lè jẹ́ lóko mẹ́ta ó tiẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ tí ó kàn pàtàkì ni wípé kó má pe pé látara pé afẹ́fara ní àwọn èèyàn tí ilé ṣe pé ọjà demand fún bẹ́ẹ̀ ni ojúwe ọjà yìí ti wọ́n already àwa kó pamọ́ kó lè bá àwọn sí kó fi jẹ́ pé àwa la máa determine prices hoarding nìyẹn which is haram kọ́tà ṣùgbọ́n ọjà yìí ó pọ̀ ń sìn bíi epo pupa fọ̀rọ̀ ó pọ̀ ìgbà tó pọ̀ tí gbogbo èèyàn ń rí èèyàn rà á láti invest sí ìgbà tí ò wá sí lèèyàn wá gbé síta ó lè yẹ pé ìgbà tí ò sí yìí tí wọ́n ń wá ń tà lọ́jà ó lè ti máa ó lè ti wọ ìlọ́po márùn-ún gbà mí ìlọ́po mẹ́fà tí yàn rà gan náà. normal situation bó bá ṣe bí market bá ṣe tètè ni kò sí level kò sí limit kan fún èrè jíjẹ nínú sáà. two. Salaam alaikum. Ṣé double two ló wà ní? Onígbà ẹ̀tọ́ náà ní. Two one two two two one two two okay two one okay now. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Pẹ́sọ̀n tí mo fẹ́ béèrè um, lórí rìbá then ó tún jọ mọ́ àwọn networks tá à ń sìn. okay. so ó jọ pé ìgbà míì ọmọ ní ká lòdì iye kan ká tẹ nǹkan kan àfìgbà iye kan alo three hundred àfìgbà six hundred àbí alóòdù one thousand àfìgbà two thousand plus and so on then ìkan tún wá wà tó jẹ́ pé tẹ bá lò ordinarily ọkọ̀ máa fún yín ní bonus ni wọ́n lè sọ pé wọ́n máa fún yín seventy five percent bonus àbí nǹkan kan so nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ṣé tá bá tẹ àwọn kóòdù yẹn ṣé a ti jẹ rìbá nìyẹn àbí. àwọn àfọ ò rí bẹ́ẹ̀ àwọn àfọ àrí pé package ni fún services wọn is part of n tí wọ́n offer láti tà mathalan like etisala uh, tíyàn bá lòdù four thousand tó bá tẹ kóòdù kan wọ́n fún ní fifteen thousand naira á lò fóṣù kan I think that's what I use myself kí n dẹ̀ tó lò mo kọ́kọ́ ń ṣe àwọn ìwádìí kan lórí ẹ̀ there is a package they are selling tó jẹ́ wípé based lórí services wọn ni nítawọn fa. toró ń jọ lójú tèmi pé owó yẹn ti di dọ́bù so bí ẹ pé interest. no ṣé báwọn ni wọ́n ń tajà ṣó ti yé báyìí nísìnyí ẹni tó ń ta fún ẹ ló dọ́bù ẹ̀ fún ẹ báyìí kì í ṣe pé you understand. bẹ́ẹ̀ni ọkàn mi báwọn béèrè pé ṣé téèyàn bá fẹ́ ṣe nìka ṣó di dandan kí alága lóṣù alága dùbúlẹ̀ gbogbo ẹ̀ kó wà ń bẹ̀. alága àwọn alága alága dúró alága bẹ́ẹ̀. kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú Islam kò tiẹ̀ kò sí ààyè fún un. two one two two sorry two two. Mm sàmàlẹ́kùn. wàhálà kan sínú àdàlà. kwẹ́sàn tèmi ni lórí ọmọdé tí ó fẹ́ lo nìkọ́bù. ok irú ọmọdé wo. bí seven years. ok. torí tèmi bá fẹ́ wọn jẹ́ bóyá ó fẹ́ pọ̀n mi máa ń stop àwọn kọ́dẹ̀ ní kò dà bí ọ̀ ṣe ń stop ẹ̀ àdìgbò tó kò bẹ̀rù àwọn míì náà máa pè mí àwọn láìkì múra yíyan ọkùnrin débi ọkùnrin ìjọ tóun náà bá lọ á ní mọ́ àwọn èèyàn sọ pé bí ìṣe lóye ní ìfáyìn ẹ jẹ́ ṣé obìnrin obìnrin ó lo nìkọ́b ìwọ òde lò ó ń pè ẹlẹ́jọ́ ni ẹ̀ ó ń pè ẹlẹ́jọ́ ni ẹ̀ so tó bá fẹ́ fi kọ́ra lẹ̀ jaza allah kò sáàbùrú mi bó ṣe ń lò tó rí kò sí ó fi ń trade ara lẹ̀ ni. ẹlẹ́ẹ̀kejì sà bíi pé kíyàn wà ní oyún sùn ó máa ń sábà ṣẹlẹ̀ sẹ́mi mi àwọn kọ̀ọ̀kan náà dẹ̀ máa ló máa ń ṣẹlẹ̀ bíi kíyàn máa lálàá rí ejò. ẹja nǹkan kan wọ́n sọ pé wà nọ́mà ọmọ ni. ìṣe ìwà nínú oyún ga abnormal situation kan ni tó jẹ́ pé kò sí ní tí ò ní ṣẹlẹ̀ àṣebí tójú oorun lè tó ń sọ yẹn ó sọ tójú ayé ó lè jẹ́ pé ìrẹsì abàṣírà kan tí wọ́n máa ń jẹ nígbà táwọn à ń kékeré ló fẹ́ jẹ á wá ti ọkọ ẹ̀ síta A lọ wá ìrẹsì yẹn wá ní ànàpájà iná ó kàwó sí ìròyìn náà mọ́ it's not normal it's an abnormal situation so ló fi jẹ́ pé ẹni tó bá ti ló lóyún kó sáà ti mọ̀ yí pé ọ̀ràn lélẹ́yìí tó ń gbọ́dọ̀ tó ń ti dá yìí gbọ́dọ̀ mọ̀ bóun ṣe máa bóun ṣe ọ̀rọ̀ máa tù but ẹni tó bá ti wà lóyún kó kún fún ọ̀pọ̀lọpọ̀ díkìrì rẹ̀ àwọn tàwídá kúlọ̀wọ́lọ́ ahad kúlọ̀wọ́sọ̀bẹ̀ fọlọ́ kúlọ̀wọ́sọ̀bẹ̀ ayatul kursi gbogbo wọn yẹn kó máa kún fún kí ìṣọ́ kò fi torí kí ìṣọ́ nìkan oyún inú gan àti gbogbo ohun tó rọ̀ mọ́ lọ́wọ́ aṣọ fún. tó àwọn kan máa ń sọ pé bí èjò nǹkan ẹja tútù ìyẹn sì wà náà máa pé bí ìgbín ni kò dáa kéèyàn máa rí lójú òun. kí ni tẹ́kìsì wọn. òun ló kò sẹ́ẹ̀rì fún kò sẹ́ẹ̀rì fún. tó ń ni ọ̀kan àwọn uh, ọ̀gá wa tó jẹ́ àfa náà ẹnìkan lóun lójú ń ó ní ìwọ náà ò dẹ̀ lé ó lọ ọ̀yà ló wá padà lọ lọ lé wọ́n náà lọ lọ pa tó bá rí pa lójú oorun wá lọ pa nísìnyí báyìí so <laughs> so àwọn tàwọn zaat ó pàtàkì pàápàá jùlọ tí èèyàn ti wà lóyún kó má fi àwọn àbíkàrẹ̀ ẹ̀ ṣeré láti fortify ẹ̀ spiritually kó fi kí gbogbo nǹkan fi rọrùn kọ́lọ́ má ṣàfihàn wa lọ́rùn. Now number three four sorry. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa barakatuh. Ẹ kí n tó bẹ̀rẹ̀ question mi, ẹnìkan ó ní kí n bọ̀ ń bẹ̀rẹ̀ question. Ok. Ó ní tí. Walakin al-aqila man bada bi nafsihi. Ẹ orí ara èèyàn lẹ́yìn ó ti kọ́kọ́ béèrè kó tó béèrè tẹ̀lé rẹ̀ ni. So ẹni ẹni ń béèrè pé téèyàn bá ní oyún. Ok, kí n kọ́ bẹ̀rẹ̀ tèmi. Ok. Naam, téèyàn bá. Question mo fẹ́ béèrè ni pé. Fún ẹnìyàn àbí fún tara Myself. Uh, for yourself, eh, okay. No. So, what anyway, is there compulsory uh, prayer to be said after the monthly ritual? Uh, sorry, after the monthly uh, circle? Is no. there any compulsory prayer after the ritual bath? No, there is none. There is none. Mm. Then the next one is um, maybe you uh, decide to extend the ritual prayer till uh, the night prayer to pray uh, during the night, maybe around four or 4.30. But uh, eventually you slept off and you couldn't. So maybe in the morning, is it permissible to pray it before Fajr? Which of the prayer? Is it witri? Yeah, it's witri. Now, if before Fajr you say it, you observe it. You, you observe your witri before Fajr. If the Fajr, if the dawn has, has arrived Uh, and uh, it's not before you offer your rakat al-fajr, you observe your witr. The next question is um, the Malik Nabi celebration. No. that is done by most mosques. Mm. There are some cases where they give uh, envelope for you to give money to give to give them money. So I felt in such situation, if you give them money during the period, that means you're contributing to it. So if you give them after the period, as in if you use it as um, sadak, is it appropriate? I think so. If it is going, is asbal maslaha. If you think the correction will be better made after the celebration, you do it after celebration. But if you think the correction is better made with your contribution during the celebration, do it. Then the next question is uh, when a Christian dies, a Christian, a non Muslim, and uh, during the period of uh, the burial or everything, do you need to be there as a Muslim? Do you need to be present? It depends on who the dead is. If he's a father or a mother. Not a relative. Not a relative. Just a neighbor. There is no need. Okay. But there is need for you to console them. Uh, there, there is need for you to console them, but there's, is, there's no need. There's, if you don't have any relationship with them, to partake in the prayer ceremony. The next one is uh, when praying at the back of an imam. No. That in Jama. And uh, it said that, especially when the prayer is silent, like abdur uh, Or Asri. Or Asri. Or last two, last first, last talking about last two of them. Yes, yeah. yes. So he said that you should recite uh, your own Surah Fatiha personally. Yes. Then apart from Surah Fatiha, if you don't want to be, uh, you don't want to lose concentration uh, based on distraction from shaitan. Yeah, you I think you can still recite some other surahs. Yes, you can do that. Okay. Um. That's last question. Let me ask us. Okay. Okay. She said, um, if a person is not pregnant okay. and she do uh, have a dream that she's pregnant. What does it mean? What does it mean? Yep. Oh, is there anything there, there is nothing wrong in that because of his uh, desire to get pregnant. You know, that can make her dream of being pregnant. She should just be full of a lot of istighfar. Because Allah subhanahu wa ta'ala and tawbah, Allah subhanahu وقد تستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا When you are faced with issues like that, I mean, you don't have any way out. Just be full of istighfar. Inshallah al kareem Allah will give you good uh, solution. Mm. Then lastly, uh, during the last uh, gathering, I asked the question, I've not gotten a reply. I asked the question on um, this pension scheme of a thing. What? I asked the question on pension scheme. What was the question? I said in my school that it does a pension scheme of a thing, and it's like they're making it compulsory on staff. Now. Okay, so that thing is it permissible? try to ask for the one that is Sharia compliant. The one that is Sharia compliant, they will get involved with some business with it for you so that at the end, the dividends or the proceeds will be, will be dispensed according to Sharia. Then the other one, you said you asked uh, the daily contributors. The what? The daily contributors. As in Alajo. You said you make inquiry, yeah. Nah. uh, no, what actually I want to to to affirm as regards that is what is the position of the Majma al-Fiqh al-Alami. The, the, there is a, the sitting of the world scholars on Islamic jurisprudence on some issues. What is their latest uh, uh, pronouncement on the issue that affects it? Inshallah al next halqa, I uh, will read out their, their, their pronouncement. Now, four or five? Five. Wàlékùmọ̀ sálàntàlá. Nípa ipé tí obìnrin bá parí nǹkan oṣù. Nípe ẹni tí ó bá rí pé ibẹ̀ yẹn ti dá. Pé kó ṣànú pé ọkọ ẹ̀ lè súnmọ́. Mọ́ ò tó bá fẹ́ wẹ̀, ṣé máa kọ́ wẹ ìwẹ̀ ti ìparí oṣù? Ó tún máa wẹ ti ìtọ́kọ̀ ẹ̀fún túnmọ̀ ni àbí ẹ̀kan ẹ̀ náà lò. Náà méjì lọ máa wẹ̀. Àwọ̀ ẹ̀ ti Junub janaba. salaam aleykum. ntọ́lá. Eh, mo fẹ́ bèrè nípa ọ̀rọ̀ àwọn christian. ọ̀rọ̀ wọn sometimes ó máa fẹ́ ń da làákàyè mi rú. nígbà tí mo fẹ́ bímọ ní first born mi wọ́n lọ operation ni màá fi bí. then woman kan náà wọ́n lajọ máa àjọ tútù gba a máa ń rí dókítà ní tútù gba yẹn dókítà ti pọ̀ ní general hospital. ok so wọ́n sọ pé woman yẹn náà operation la máa jọ fi bímọ. ok òun yà á yẹ christian àbí. Eh but àwa jáde ó wá ń sọ fún mi wípé mo dẹ̀ gbà just like that ah, ọmọlé mi ti marry ti pẹ́ kó ti tó eleven years mo ti marry. olùkàn gbà just like that pé kàn ṣe operation fún ẹ. Eh, ok mo ní eleven years mo ti marry ilé kọ́lọ́n tó ṣe oyún yẹn kọ́lọ́n ah, ti marry for fourteen years. so o lè o lè risk ẹ. yes sir. ok kọ́lọ́n ti marry for fourteen years na ah, ó ní kí ni ó ní kí n má gbàrú ẹ̀ rárá ó ní kí n sọ fọ́lọ́n pé eh, ọlọ́run ò bá àwọn ọmọ Ísírẹ́lì ṣe àdéhùn pé wọ́n máa fọpẹ́ṣàn bímọ pẹ̀lú ìsọ́kọ̀ máa mọ́ wọn wá sí ipò lóyún wọn àti wọn wá sí ipò bímọ. so ìgbà tí a wá date tán fún wa the same date náà ìjọ fún wa fún tọ́mátọ́má ṣiṣẹ́ fún wa àdìjọ wá pàdé ìgbà tí mo wá rí mo ní à ẹ ti wá padà agree ní rárá ó lóun wá láti wá bímọ ni o ó ní kò ń tó kò lọ. ó dẹ̀ bí lẹ́nu kan ó bímọ yẹn. gbàgbọ́ ibi tí èèyàn bá fọlọ́run ọba rẹ̀ sí ní ọba ọba fi sórí àbẹ̀kúta Let me give you an instance. But don't, uh, uh, uh check. Sísà méjì, ọ̀kan ò lágbọ̀ọ́yé, ó lọ bá ó lọ bá àwọn tí wọ́n máa ń wo ẹ̀pẹ̀ yẹn wípé kí wọ́n fóun ní nǹkan kí àálé òun kó kàn kó lọ nílé kí wọ́n má rí mọ́ níbi tí orí rẹ̀ dàrú dé. Ìgbà tó ń sọ ọ̀rọ̀ yìí ọkọ rẹ̀ wà ní ẹgbẹ gànà lẹ́yìn kùlé kò mọ bí ẹni tó ń lọ báyẹn kò mọ sí ọkọ òun gbọ́ gbogbo ẹ̀. oníjàlábí wa sọ pé k'ọkọ lọ mú wá ọkọ gan ló lọ bu wá wípé àwọn ò fi kó kàn bú sí ẹnu ọ̀nà wípé tí àlè bá ti kọjá lórí ẹ̀ báyìí wọ́n wáyà ọkọ náà ló bu yẹ̀pẹ̀ ìṣẹ́jú rẹ̀ ó ìwà níbi tó dúró sínú tí wọ́n fi gbé fún ìyàwó ó dẹ̀ gbé lọ ó dẹ̀ lọ bù sí lóòótọ́ ìyálẹ́dẹ̀ rí kọjá wọn ò dìsìn kí ló fà á ibi tó fi ìgbàgbọ́ rẹ̀ sí ni tawakkul rẹ̀ sí ni man a'rada an dhikri man ya'shu an dhikri rahman ẹnikẹ́ni tó bá ti gbé ìrántí tá a fi rán òjíṣẹ́ lọ́sọ̀lá àṣàlám sí ẹ̀dá tó bá ti lóun gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan nuqayyid lahu shaytan á fi àṣetánì kan tilẹ̀gbẹ́ wa huwa lahu qarin àṣetánì yóò jẹ́ amúgbálẹ́gbẹ́ fún yóò máa ṣì lọ́nà yóò dẹ̀ máa rògbò ọ̀nà lòún wà that is it so ibi tó fi ló fi jẹ́ wípé wọ́n fẹ́ kí mùsùlùmí kó gbára lé ọba adẹ́ẹ̀dá nìkan débi wípé tí rẹ̀ bá já kó sọ pé ọlọ́run ọbọ̀ ń so mi mọ̀ bọ́yọ̀ kan náà àwọn sisters wá wà bí àgbàlagbà ni mi mọ̀ báyà kò dẹ̀ sí bí ó fẹ́ lọ bímọ ní nǹkan bíi seven or eight years ago wọ́n ló lápẹ́ attention wọ́n lè ń bẹ̀rù kan ṣe operation fún fine ó wá pè mí sheik ẹ̀yin ò tí ẹ̀ rí nǹkan kan tí yẹn lè ṣe tí yẹn lè máa fà mo ní àtiníkẹ́ ẹ̀fà ẹ̀fà nìyí ó ní kí ni mo ní ṣàmàkà sọ́tì fatia sọ́tì lẹ́kílás àmà òzìtà bó ṣe ń kà lọ́wọ́ wọ́n fẹ́ ṣe operation fún ojo tiẹ̀ lélẹ́ ìjàre kó tiẹ̀ lọ yà ó lóun fẹ́ gbọ̀nsẹ̀ wọ́n ní kó tiẹ̀ lọ gbọ̀nsẹ̀ kó padà kàn ṣe operation fún ibi tó ti ń gbọ̀nsẹ̀ ni wọ́n ní orí ọmọ ni wọ́n rí yìí o bó ṣe bímọ nìyẹn láì ṣe operation wọ́n á pè mọ́ ní sheik wọ́lá ọlọ́run ó tó dúró tì lóòótọ́ mọ́ ní à ṣẹ́ẹ̀ṣẹ́ mọ́ ní. So the issue is this ní ìgbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala wọ́n fẹ́ kó rinlẹ̀ òun gbé ìgbàgbọ́ ẹ̀ síbi tí ò yẹ lóòótọ́ ṣùgbọ́n ó ń ṣiṣẹ́ fún un wọ́n fẹ́ ká gbé sí ibi tó yẹ ọba adẹ́dọ̀ Allah subhanahu so n tó pàtàkì ń bẹ̀ ni further mo kàn ní kí n fi yẹn pause ẹni kó tó continue bismillah so ọ̀bọ̀ ń kọ̀ntró ọlọ́run ó ń sọ fún mi kí n ó ń kọ̀ntró ọlọ́run lọ sí tàgídó ń gbọ́ àtọ́kọ ẹ̀. kò kọ̀ntró ọlọ́run kò gbọ́n ni wọn ò mọ̀ bó ṣe yẹ kí wọ́n bẹ̀ẹ́ bọ́tọ́ á sọ pé i command you àbí. i control you àwọn sọ̀rọ̀ eh, eh. pé wèrè ọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ wèrè ni ìwọ ò need láti command you wá submit fún wá kì í ní orúkọ tí jẹ́ Allahu. لا إله إلا هو لحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم gbogbo ẹ̀ báyẹn wàá fà lọ sílẹ̀ báyẹn fún so repetition rẹ̀ tí obìnrin bá ń lọ bímọ tó bá ń dún ní ma ayatul kursi ọlọ́run máa fi ń ṣe sábà bí ìrọ̀rùn ní Imam Nawawi nínú azkar rẹ̀ ló fi sọ wípé tóbìnrin bá ń lọ bímọ o aya azkar tí kò máa dún ní mọ́ jù ò ní aya ti kursi because uh, aya ni tó lọ́lá jù nínú Quran torí aya sífà ọlọ́run ọba ni sífà dẹ̀ lágbára ju gbogbo nǹkan lọ so n tó pàtàkì ń bẹ ni. ok sheik. naam bẹ́ẹ̀ kì. tí tó wá ń bẹ lọ́hùn yẹn pé èmi náà fẹ́ bí o torí gbà tí mo rí pé bímọ èmi náà sá kò lọ síta. bẹ́ẹ̀ni mo sá lọ sílé. ṣé wọn náà rí bí. tó náà mo padà wá. ẹ ṣé wọn pé imá ni. ṣe ni o fẹ́ gé. no no kó sí pé òfé láti lẹ̀ wá mo ti sọ fọlọ́hún pé. pé pé tó bá máa da ni kọ́lọ̀ ń gbàgbọ́ ọmọ yẹn jáde. <laughs> àmọ́ gbà tí wọ́n rí pé ah, èèyàn bímọ sọ fún pé òun wá sọ síta òun wá bímọ ó dẹ̀ bí ọmọ ìwọ <laughs> you see ibi tí kí ẹ wá gbé imani ẹ̀sìn let me give an instance mo mú example yẹn ní wá ní last week this is a sister ọmọ àkọ́kọ́ tó bí operation ó fẹ́ wá bí kejì ó ti ń lọ ó wá pè mí òun àtọkọ ẹjọ́ wà papọ̀ ó ní check ṣéyìn ò lè bí láì láì ṣe operation ni mo ní tó o bá fi ọkàn tẹ ọlọ́run ọba rẹ kọ́kọ́ ń wá nìṣó òun ò ní ṣọpẹ́rẹ́ṣàn ọkọ ẹ̀ náà he happens to be our student so ó tó bá gba fóònù ó ní ẹ̀ ọ̀ràn tẹ́ fẹ́ dà yìí mo ní àdá sí ọba adẹ́dà lọ́wọ́ alhamdulillah ìgbà tó dé ọ̀dọ̀ dọ́kítọ̀ ó ní kí wọ́n ṣe sùúrù fóun ọkọ ẹ̀ torí pé kò lè gbà mọ́ra mọ́ torí òun wòye pé tó bá délẹ̀ tán nísìn ṣéèkì bẹ́ẹ̀ láti bọ̀ wọn ló bá ní ó ti pẹ́ ṣéèkì ni wọn olóhùn ò ní bímọ pẹ̀lú operation doctor that is Maimuna Adigbesin afazawula ọ̀yẹ́ra ó ní ṣéèkì wo ni ó ní ṣéèkì náà jùmọ̀dín ó ní ah, àwọn àfa àti wa ni ṣé ṣéèkì tí ní kéṣe ṣéèkì tí ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ dé yìí bó ṣe máa ń sọ̀rọ̀ generally ó ní ok máa dẹ̀ fún ẹ ó without operation you know Obi is a well-known sister I just don't want to mention her name ó bí ọmọ yẹn without operation ó wá ṣe text message pé láti sin lọ ìgbàgbóhùn nínú ọba adẹ́dà òun á jẹ́ kó tú ọ̀ kó tú ọ̀ lọ síwájú sí i Allah subhanahu wa ta'ala ó ti sọ fún ọ ní mọ́yẹ́tò fọwọ́ hasbu ẹni tó bá gbé ara lé ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala á tó fún that is it naam. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni dọ́à ni àdúà ni nítorí ọlọ́run bá ní í ṣe pẹ̀lú ẹ̀ ó lè fi tún wọn lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó lè dìlé ẹ̀ omi ìdẹ̀wẹ̀ ó lè fi ṣẹ̀dẹ̀ istidraj wọ́n á rò pé torí ní tóun ṣe yẹn òun lòun wà lójú ọ̀nà tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. so ká jẹ́ kí ìgbàgbọ́ wa nínú Allah subhanahu wa ta'ala kó tó wà nílẹ̀ sí. the question mi ni pé bó ṣe control ọlọ́run yẹn ọlọ́run tẹ̀ ń gbàdúrà wọn pẹ̀lú ẹ̀. no ni ẹ̀tàn ẹ̀dẹ́ ẹ̀dẹ́ min wa inna mati. a ma dẹ wọn a ma wọn tí wọn ní gbà tọ́yì ló pè é náà alẹ́ kò sọ̀rọ̀ àtọ́lá. ẹ̀jọ̀ sà nínú question tẹ́yẹ̀ kan béèrè lẹ́ẹ̀kan sà nípa àwọn àwọn airtel. àwọn uh, àwọn airtel àwọn tẹ̀. àwọn telecommunication network. airtel airtel mo tẹ̀ fẹ́ sọ̀rọ̀ mẹ́ta sí wọ́n máa ń send message wọ́n máa ń send message kan sáwọn èèyàn pé tó bá tẹ káwọn yáwó ẹ no owó yíyá yẹn ọ̀tọ̀. no nǹkan tó fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà mm. iye tíyàn bá yá yẹn náà bóyá wọn ní bóyá ìyá hundred naira sí. naam. bóyá bíi hundred naira náà nìyẹn máa fi san àbí. àwọn èèyàn lè fi san hundred naira tí wọn bá yá hundred naira wọn á fún un ní kírẹ́dìtì ninety naira wọn á yọ ten naira ń bẹ̀. ṣé èyí ò lè ṣe sà. ìyẹn ìyẹn ó ó ṣe bákan ìyẹn clear ó fojú clear sí rìbá dáadáa torí kì í ṣe tó yá ni wa àwọn afáà kan sọ yí pé wà jẹ́ ìtọ́jú pé services ni but ó bẹ́tà pípé kí n yẹra fún. asalaamualeykum sir. wa aleykum salaam. second question sir. okay. ẹ jọ sà nípa ọ̀rọ̀ àwọn àwọn brothers sir. àwọn ọkọ wa. àwọn ọkọ wa sir because ó dà yín pé nǹkan tó dà yín pé ó fẹ́ máa jà nílẹ̀ ìsìn láàrin àwọn brothers ni pé bóyá bíi tọ́lá. bẹ́ẹ̀ni. náà ẹjọ́sà àbúkọ̀ fẹ́ kẹ́ túbọ̀ bóyá ẹ máa nílẹ̀ bóyá program bá fáwọn brothers àtàwọn sisters because ó dàbí pé kí. no fáwọn couples. ok sir. àbí. bẹ́ẹ̀ sir. ẹ organize ẹ. no ṣé àwa ti ń wùlò kè àbí. ẹ gbogbo yín ẹ organize ẹ pé couples sittings káwá address ẹ. okay ọlọ́run you know the issue is this don't think any issue is too big for you to discuss with your husband. When you think any issue is too big to discuss with your husband, that is one. two níbi tá à ń bá ti ń discuss ẹ̀ kí àwọn àwọn ìyá wa gbogbo ní ọmọ wa ẹ̀yìn àǹtí wa ká máa lára well I can have my say I have my ways that's the second principle. thirdly tọ́lọ́wọ́n bá gbé wọn sí. Si, ẹjẹ́ á fi wọ́n síbẹ̀ ipò tí ó gbé àwa náà sí ká máa lára wa tí ó fi jẹ́ wípé tá à ń bá ń raise issues kì í ṣe pé à ń pàṣẹ tàbá ń láàlé wọn lọ́wọ́ but kò sí issue kan tí ó ju ti lọ́kọláya ó jókòó láti láti yanjú ẹ̀ láàrin ara wọn lọ tó bá fẹ́ di wípé ó fẹ́ wá ọba bọ́ẹ̀ ọkọ fẹ́ kọjá àyè ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àgbà bàbá fún àwa méjèèjì àwọn dẹ́ndẹ̀rẹ̀ àwọn afá wa a wá pè wọ́n sí pé tọ́rọ̀ bá dà báyìí ẹ dákun ẹ bá tàn mọ́lẹ̀ sí báwo ni ká ṣe ṣe tó yẹ pé tọkọ gan bá fẹ́ kọjá àlà ẹ̀ lórí eléyìí ó fẹ́ wá bínú ọba dẹ́dà ni. ìbéèrè kẹsàn-án ẹjọ́ sà èmi ó dà ní pé gbà tí mi máa so wá sí outpoint ó dà ní pé bí ọ̀rọ̀ ó ṣe mọ́ síná kankan yẹn ó dà ní pé ó fẹ́ change sẹ́mi sọmọ. sania sania. sania náà hmm. because èmi rò pé mo bá fẹ́ bẹ̀rẹ̀ sá pé ṣé ọkùnrin tó yẹ pé ó mọ̀ òun fún ara rẹ̀ mọ̀ pé ọkùnrin tó yẹ pé ó mọ̀ fún ara rẹ̀ pé no kò mí ní ìkápá àti fẹ́yàwó kejì. ìkápá kí ni no ẹ̀hẹ̀ ìkápásà bóyá ọlọ́run kára pé bóyá because èmi máa ń jẹ́ kó yé àwọn èèyàn pé oríṣiríṣi làwọn ọkùnrin ọlọ́run dẹ̀ fún wa níkàpá ìjọra wa kò ń ṣe tó wọ́sà bóyá bíi o ẹ̀ o ti yé mi tí ò bá níkàpá yẹn tó dẹ̀ lóun fẹ́ ṣe ìyàwó kejì based lórí má tọ́ bàlákùn ah ó fẹ́ fìrẹ̀ wọlé ni no doubt no doubt about that because i mean kì í ṣe issue tó jẹ́ pé èèyàn ń fi sábẹ́ ahọ́n sọ is a clear issue uh, one of the sisters ní nǹkan bíi. Oh. issue tó ń raise ni wípé brother yìí àwọn méjèèjì náà ìnáyí jókòó kò tí ì kájú òṣùwọ̀n ó wọ̀n sọ tó wò ó tó ìyẹn is a different thing entirely pé kò satisfy òun ó tún lóun fẹ́ múyàwó kejì wá tí ò tó tí ò tí tó ló fẹ́ pín o fine I try láti kọ sọ̀rọ̀ but shema n tó fi wá jẹ́ pè mí aslan ni wípé àfa mi lélẹ́yìí but wọ́n ti hàn ẹlẹ́gbẹ́dé ìṣọ̀ fine but ó padà lọ ṣe àwó kejì náà ó di wàhálà tó yẹ pé tíyàn bá rò pé bóyá ọmọ bóyá ọmọ òrukàn tàbí ìyá ń jẹ́ bákan ni why because up and down up and down tó bá jẹ́ pé strength wise ni kò tí ì ju ní tíṣẹ̀rẹ́ àwòlè yẹn jù lọ sí ní tíṣẹ̀rẹ́ àwòlè yẹn jù wọ́n á dẹ̀ bá wọn agbára kágbára it's a it's not a different different tó bá láwùn tó bá láwùn wọ́n á fún lágbára kágbára ìyẹn ṣe problem. Allah máa recommend tí ó fún àwọn sàbẹ̀ ní agbára kágbára so ìyẹn ṣe problem kò yẹ kó jẹ́ problem tó bá rẹ̀ pé àìní tọrọ tó ni a tún wá nǹkan kún nǹkan kọ́láwọn bá mọ́ṣáàṣà lékún gbogbo wa ní ti dáadáa so in effect ká jókòó sọ ká má fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ. So, kí olúkálukú lè bá a mọ ibi tóun kù sí tóun tún máa rìn síwájú sí lórí ẹ̀ ó pàtàkì torí ó fẹ́ di àǹkó ẹgbẹ́jọdá tó dẹ̀ jẹ́ yí pé naturally ẹlòmíì ó lè jẹ́ yí pé kò lè manage jẹ́ ọ̀kan lọ kì ṣàbùkù kì í ṣàbùkù kò lè manage jẹ́ ọ̀kan lọ ni ó lè lówó tó bá yẹ pé àbùkù ni this is a man is a friend by any standard is a billionaire kò lè handle ìyàwó kan ṣoṣo ìyàwó kan nulẹ̀ rẹ̀ kò lè handle rẹ̀ mẹgáàdì rẹ̀ dẹ̀ níyàwó mẹ́ta wọ́n lè manage rẹ̀ dáadáa mẹgáàdì rẹ̀ mẹgáàdì ló ń sanwó oṣù fún ìyàwó mẹ́ta lónìí wọ́n lè manage rẹ̀ so is i mean ntọ́nà fún olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni is is a issue tó yẹ pé àjòkó sọ dáadáa tí òfin ní pa á. àfi ní fi para wa lára náà bọ̀dí tí yóò kàn wá ó kè ń bẹ̀ kí obìnrin ó zero mind ẹ̀ sí pé èmi ò ní gbà kọ́kọ́ mi ṣe àwọn kejì tàbí kí ọkọ náà máa wò yí pé torí ipa àwọn èèyàn ń ṣe èmi náà fẹ́ ṣe ó wá di kúkúrú àtẹ̀pà táwọn èèyàn fi ń ta yín bó ṣe wà ní àbàtà ló wà ní gbàǹjà so agbọ́dọ̀ jókòó sọ ni kì í ṣe a mọ̀ gọ sẹ́yìn kùlé a yọ kòlùkùrù ara lójú náà kọ́lọ̀wọ̀n bá torí Allah subhanahu wa ta'ala yaqulu qawlan sadida taqullah wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum ẹ̀pá ọlọ́run ọba ẹ sọ̀rọ̀ pa bó ṣe rí tẹ́ bá ṣe léyìí yaghfir lakum dhunubakum yuslih lakum a'malakum ọlọ́run ọba tún àríyìn ṣe á dẹ̀ foríjì ibi tẹ́ bá kù sí kọ́lá wọn sà ṣe nírọ̀ náà fọ́tẹ̀lì. asalaamualeykum sir. akasra. ẹnìkan ẹni ẹ ó ti márìn tí kò wá sí bímọ. náà. wọ́n wá ní pé tó wọ́n máa fún ní àgbo. wọ́n máa fún ní. àgbo. ok. so ó wá ní wọ́n wá ní ó máa jẹ àṣejẹ náà. ok. tó bá máa ṣe. Hmm. ó wá ní ṣé kóun lọ ṣe àbí. kí ni kọ́ńtẹ́ǹtì àṣejẹ yẹn. bóyá wọ́n máa fẹ́ já bóyá wọ́n máa fẹ́ rán àbí ìgbín àbí ẹni. kó ṣọ́ra fún tó máa jẹ tó máa jẹ́ ìmùlẹ̀ tó jẹ́ pé ń gbò bá ya ìpìlẹ̀ ní òrí kò ní mọ ibi tí wọ́n ń fà ń lọ so ẹni tí ó bá tí ọmọ bíbí àsìkò ọlọ́run bá ní gbogbo nǹkan ọ̀rọ̀ níní àsìkò ọlọ́run bá ní gbogbo nǹkan àyìmọ́ ẹni tó jẹ́ pé age forty ló ṣẹ̀ tó bẹ̀rẹ̀ sí bímọ ó dẹ̀ bímọ méje kó tó jáde láyé ọkùnrin ó bẹ̀rẹ̀ sí àwọn ìyàwó ṣe bẹ̀rẹ̀ sí bímọ lẹ́ẹ̀dẹ̀ nígbà tó wọ seventy five ó dẹ̀ bímọ twenty kó tó jáde láyé so instances báyìí wà àsìkò ọba rẹ̀ Allah subhanahu wa ta'ala lójú tí ó bá ti délẹ̀ báyìí ká wà lójú ọ̀nà tọ́lọ́run ọba láàlẹ̀ ká má sàkà. sàmàdé kọ́ńtìlà. wà á kàn sàràǹtìlà. na mo fẹ́ béèrè ìkẹ́kẹ́ clarify àwọn kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ tọ́ílẹ̀tì. toilet. bẹ́ẹ̀ni. ok. ten sọ ní ẹ sọ ní last weekend. naam lórí lórí adabu toilet. yes àwọn èèyàn kan ń béèrè question pé ṣé ibi ilé tán bá kọ́ toilet àbí nǹkan kan. bẹ́ẹ̀ pé ṣé èèyàn lè sọ̀rọ̀ nínú toilet tóbi gẹ́ẹ̀tì mẹ́sẹ̀jì yẹn rárá. díkìrì lèyìn ò lè ṣe lórí tọ́lẹ̀tì torí pé kí ni wọ́n sálámà sójì ṣe lọ́sà àsálàm ó wà ní tọ́lẹ̀tì ó ní tó o bá ti rí mi nírú kọ́ndíṣàn báyìí má sálámà sí mi ìdára ẹ̀tẹ̀ni fi mithli áàbì ilẹ̀ hàlá fala tusallim alayya la má sálámà sí mi tó o bá ti rí mi nínú kọ́ndíṣàn báyìí torí mi ní dáhùn sálámà rẹ̀ kí ló ṣe ó sọ̀rọ̀ tó bá yẹ pé ọ̀rọ̀ wà permissible ni kò tí ẹ̀ ní sàn kankan nígbà wà nù condition yẹn àjùmọ̀ bá ṣe tán la sọ pé ìdí tí mi fi dá ọ lóhùn o ni wípé mi mo wà ní toilet ọ̀rọ̀ permissible but vikir la lè ṣe nígbà tá a bá wà lórí ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n nínú toilet pé a lè ṣe zikir àbá lè sọ̀rọ̀ ẹni tó bá sọ bẹ́ẹ̀ kó mọ ẹ̀rí kan wá tó fi lé rẹ̀ another question is this. na. ẹ eh, ní ara àwọn ọmọ ọmọ ọ̀tá yẹn. ok kọ́lá wọn yà eh. wọ́n yà wọ́n. àmì tó máa ń kọ oríṣiríṣi nǹkan sára wọ́n dẹ̀ ní èèyàn lè gbé orúkọ lọ́wọ́n ọba wọnú toilet. ok so tó wá kọ́ sínú ara ẹ̀ tó kọ Allah sínú hmm. ara. bẹ́ẹ̀ kí ni injection eh, for that. ó gbé lọ sórí ìgbọ̀nsẹ̀. ara ẹ̀ ló kọ́ sí ara ẹ̀ tattoo, ìyẹn tattoo ah tattoo tattoo Allah tattoo haram nina. tó gbé lọ sínú gbọ̀nsẹ̀ yìí ṣe different thing ẹ̀ta kò sí ní tó lè ṣe sí gbà tó ti ṣe eh, kò sí ní ṣe sí wọ́n haram ní ta. Ah. Ah. Wa alaikum salaam. Ẹnìkan béèrè pé tó wà lórí fóònù nǹkan tó wà lórí fóònù inú fóònù àbí lórí fóònù lórí fóònù tó fi ṣe wallpaper ẹ bá ń fóònù ok ẹ tó fi ṣe wallpaper no kò wà advisable gbogbo nǹkan tó jẹ́ zikir tàbí ọ̀rọ̀ ọlọ́run ba ká máa fi ṣe wallpaper tàbí ká máa fi ṣe design sínú ilé wọ́n fẹ́ ká máa fi ṣèrántí ká máa fi ṣèrántí ọba adẹ́dà ni gbogbo àwọn pé à ń fi ó kọ́ náà ọba à ń fi ń design olé àfi kò wà encouraged. number six number six or oh, eight okay eight eight ọ̀nà wa aleykum salaam. question mi àkọ́kọ́ ni pé lórí eh, dressing code àwọn ọmọdé. ọmọ tí o ti bàlágà. bẹ́ẹ̀ni. okay. so orú àwọn ọmọ tó yẹ pé ẹ mọ̀ pé. Eh, eh, ẹ pè sẹ́nu dáadáa. tóbìnrin bá wọ bóyá ṣòkòtò àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. bóyá bí eh, high heel ní ìsinyìí nǹkan tán dáadáa mọ̀ ẹ́ ni pé kò sí ni wàá mì. àdìntẹ́yàn bá wọ high heel ó máa ó máa working ẹ̀ ó máa bóyá step ó máa yàtọ̀ sí normal máa àbí nǹkan kan. a máa jẹ́ kí ṣèpù ẹ̀ kó wà kó àlọ́rìn. so oru wíwọ trọ́sà fáwọn ọmọ kéékèèké because nǹkan tó bá ti tọ́ bá ti rí pé àwọn kìíní yìí o. tí a jẹ́ ọmọbìnrin. naam tọ́ jẹ́ ọmọbìnrin. kí ni àmọ́ encourage. naam. ask me why. ọmọ ọwọ́ tí wọ́n gbé dání ọmọ òpó ń lò. a rí àwọn èèyàn tó jẹ́ pé ẹ̀mí wọn ti dàrú ó ti di pàtà débi wípé ó ń fi ara ẹ̀ tẹ́sítì ara ọmọ ọwọ́ ọmọ òpólò. kí ni a tún fẹ́ sọ so ṣàwọn pé ọmọ tá a wá dress fún tó ń attract attention níta kí ni impression tá a fẹ́ create fáwọn tó ẹ̀mí wọn ti di pàtà báyìí lórí àwọn ọmọ wa so ló fi jẹ́ pé ó advisable as much as possible àwọn dresses tó máa jẹ́ kí àwọn ọmọ wa jẹ́ source fitna níta láti kékeré gan ká má kọ̀bẹ̀ ó pàtàkì kó máa là pé ibi tóun ti máa ṣe nínú ilé ni that's the best thing. ẹni tó yẹ pé kò fẹ́ kọ́ mọ ẹ mọ àwòrán nǹkan bẹ́ẹ̀ yẹn but nínú ilé tẹ sọ ní ìsinyìí inú ilé mi wà tó yẹ pé kò sí bóyá o fẹ́ràn lọ síta àbí nǹkan bẹ́ẹ̀ yẹn o lè o lè rọrùn fún pé kó wá fẹ́ jáde síta. can I avoid it can I avoid it completely. Hospital, hasbul maslaha. can I avoid it completely. gbogbo n tó bá fẹ́ ṣe kó mú sùúrù dìgbà tó bá wà nílé ọkọ ẹ̀ á máa jẹ̀ràn yẹn nígbà tó ń bá sàdélé ọkọ òun òun á lè múra bó ṣe wò ó. now wàá kò sọ̀rọ̀. sàmúlẹ̀. now. aha ó ní on like bó ṣe ń lo niqab ah, eh, so ìyẹn bẹ́tà ìyẹn ṣì bẹ́tà toro gbo nta àwọn tí na. na na check lórí question tí mò ń béèrè tẹ́lẹ̀ yẹn. ó jẹ́ pé bóyá ó wá wọ ṣòkòtò yẹn ó wá because ẹnìkan béèrè nísìnyí pé tó bá wọ ṣòkòtò yẹn tó wá wọ láti fi cover. bẹ́ẹ̀ni so ipe ṣé ó wà permissible bẹ́ẹ̀ yẹn pé. ó wá gbé ó wá gbé heels lé báwo ló ṣe bọ́ ṣòkòtò gbogbo jilbab tí ìbá gbélé kó tún wá gbé heels lé tí ò ní máa gallop. ní òkò wọ híìlì lé lórí. náà ọ̀rọ̀ heels sọ̀rọ̀ pé mú gbogbo ẹ̀ papọ̀ fún mi tẹ́lẹ̀ ni mo ń yọ lọ́kọ̀ọ̀kan ni. Hmm. náà bọ́ tí ò bá wá wọ híìlì yẹn sí. tí ò bá wọ heels lé lórí tó yẹ pé ó ṣòkòtò yẹn kó má wà tight we have to be very cautious kó wà rúmi kó wà búbì tí ọmọ ò fi mọ̀ pé ìdí tá a fi bọ́ ṣòkòtò fún un kì í ṣe pé láti lọ fi ṣoge tàbí ṣakọ́ńtà láti fi jẹ́ pé kí ó bo ìwò ni tí a bá fẹ́ wọlé gìnnulé fún bàbá ṣe mọ̀ pé goal yẹn is a different thing entirely but ọmọ wa tá a bá wá wọlé gì fún tá a fún pé kó bọ́ síta kí là ń kọ́ ọ so gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ agbọ́dọ̀ ṣọ wọn torí impact tó máa ọmọdé ni ó lè bọ́ sí kan pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ìjábọ̀ ẹ̀ àwọn tí ẹ̀ ń pè ní brothers in koti àmọ́ ìpìlẹ̀ olúkálukú ó ń lọ lọ gbóògùn nílé ìwòsàn lóòótọ́ ṣé gbogbo àwọn tó ń lọ sọ́sìpítù ni wọ́n ń rí ìwòsàn ó lè máa sùn ní halkọ ó lè máa lọ sí dars ó ń kà ó ń ṣe gbogbo ẹ̀ àti ẹ̀rí nínú wọn omi ìtìlẹ̀ hakuran sórí but oògùn àrùn yẹn ò tí tán bẹ̀ náà kò dẹ̀ fi pamọ́ ó ń sọ pé ah, àrùn tó ń ṣeun nìyí ṣé ká tú ọmọ lẹ́kùn tí ó jí àrùn yẹn ló ló because àwọn àgbàlagbà lè mọ̀ rí ní àrọ̀wọ́tó ẹ̀ àwọn ọmọ kéékèèké ló wá wà lárọ̀wọ́tó ẹ̀ ṣìtánì a máa gbé àwọn tẹ̀síwìrọ́t àwọn you know pictures oríṣiríṣi a máa gbé sí lórí. there are instances tí wọ́n ń sọ wípé ó lóun gbé ọmọ ọlọ́mọ sẹ́sẹ̀ ní bọ̀tọ̀tọ̀ ní tó ń fi hàn chief she understand so ló fi jẹ́ pé as parents you have to be very vigilant and gallant and uh, you have to be very cautious. ó pàtàkì gan ní èjì tá a wà kódà láàrin ara wa síra wa kásẹ̀ tó mọ̀ sọ ìta. naam salaam aleykum. wa aleykum salaam. question kejì lórí pé lórí àwọn ọmọ kékeré náà. naam. àwọn ọmọ tó jẹ́ pé bóyá ó ti wọ bóyá bíi four five years ọ̀ ẹ mọ̀ láti pé bóyá ọkùnrin ti bàlágà nísìn àwọn tó wà yẹ kó máa kéré lọ́jọ́ orí but wọ́n ti bàlágà nínú àwọn experience wọn. àkọ́kọ́ ah, síbò ọmọ four years kó ti bàlágà ṣe bàlágà bẹ́ẹ̀ yẹn kọ́ àti ní pé bóyá bí nǹkan tó ti experience yẹn nǹkan tó ti. ó wà plumbing ó wà fatty ó wà exposed to so many things. no as ní ó ti wà exposed ó rò ọmọ tó yẹ pé bí ní ìsinyìí kò lẹ́kọ̀ọ́ kankan nílé. four years tàbẹ́ wọ́n ti máa ń yíra mọ́ra wọn gbogbo oríṣiríṣi. àwọ̀dọ̀ ṣọ́ra. so ló jẹ́ pé even schools you are putting your kids you have to be very watchful. so oru ẹ̀hún bóyá bí ní ìsinyìí ọmọ tó seven years. okay. ṣé bàbá ẹ orúkọ bàbá ẹ mọ̀ pé ọmọ mi wà jẹ́ pé a máa wé pé bóyá nǹkan tó ti ń ṣe ẹ̀ ní skul nǹkan kan mẹ́yẹn ṣé ó rò abúlé àmì bàbá ẹ̀ ṣé wọ́n lè máa wà ipe kan wà available pé àwọn fẹ́ wẹ̀ fún àwọn ọmọ nǹkan kan. rárá rárá ah, kò sóbìnrin lé ni. tí o bá bóyá ó rẹ ọmọ yẹn àbí àmì. kò rọrùn pé kí ni. bóyá kò ara ìyá ọ̀hún ìyá tó bá mọ̀ tí ń ṣe ò ní fi irú nǹkan báyìí sílẹ̀ ìyá tó bá mọ̀ ń ṣe kò ní fi nǹkan báyìí sílẹ̀ so aslan àgbọ́ páwọn afáwa lọ́kùnrin wọ́n máa wẹ̀ fún àwọn ọmọ wọn lóbìnrin àgbọ́ àtẹ̀rìnmọ́ àlèṣe bó bá ìbáàjẹ́ ọmọ uh, ten years fifteen years tí ọmọkùnrin bá ní ṣèpù obìnrin wọn ò gbọ́dọ̀ máa gbà láì kó máa wọ àárín àwọn ọkùnrin tí wọ́n ti dàgbà kásẹ̀ tó máa sọ pé àárín àwọn obìnrin it creates evil iná ń pè amrad. Ah. lórí pé ọlọ́run bá wá sí ìbò àṣírí wọn tó bóyá nìkan yàrá kan ni wọ́n ń gbé. bí gàrí bá ṣe mọ náà ni kómi ó ṣe mọ. nam so ẹ mọ̀ pé òru àárín yẹn eh. yàrá kan lọ́jọ́ ń gbé wọ́n dẹ̀ ti bímọ síbẹ̀. yàrá kùtìkẹ́rì mà kì í ṣe excuse kì í ṣe excuse. Ah, ẹ nǹkan tí mò ń tọ́ láti sọ ni pé bóyá bí nísìnyí ẹwẹ̀ fọmọ tán ó kọnu ah. ilé ó fẹ́ wá múra ah. ó máa ń ní kí ọmọ kékeré ṣe lè para. tí bá jẹ́ pé yàrá kan gálànsẹ̀ àti vigilance ó máa ju tẹni tó ní other rooms lọ in fact nígbà míì tẹni tó ní other rooms ó máa serious ju tẹni tó yẹ pé ní yàrá kan lọ́ngbà mi due to one reason of the other so ìyẹn ṣe skills kìí ṣe skills bí gàrí bá ṣe bá ṣe bómi bá ṣe mọ bẹ́ẹ̀ lèyìn ó ṣe bu gàrí sí i bí capacity la yukallifullahu nafsan illa wus'aha bí pa bá ṣe mọ yẹn èyàn ò ní fi òfin ọlọ́run ọba ṣeré lórí ẹ̀ látara bẹ́ẹ̀ gan lèyìn ó fi bẹ lọ́wọ́n ọba pé kọ́lọ́wọ́n ọba wá sílẹ̀kùn kí mi fi wá. so sheik last question mi ò ní lórí question kan tẹ́nìkan béèrè lẹ́ẹ̀kan yẹn pé tó bá tó bá wà nílé ẹ̀gbìn ṣéyàn lè sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. so ẹ sọ ní ìsìn pé òjíṣẹ́ ọlọ́run rí pé ó correct ẹnìyẹn pé ó má bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so téèyàn bá wà ní orí ẹ mọ̀ pé èèyàn lè gbọ́yé ni pé èèyàn lè sọ̀rọ̀ nínú bathroom àbí toilet. ìyẹn tí ò bá wà lórí àdín bóyá ó ń tọ̀ lọ́wọ́ ipe tó bá wà lórí ẹ̀gbin yẹn gangan lọ́wọ́ bóyá ó ń ṣe ó ń tọ̀ ìtọ̀ yẹn lọ́wọ́ kò tẹ̀lé kò lè sọ̀rọ̀ kankan ìpèsè eh. correction ti. ọya mẹ́rin wa. náà èmi mò ń sọ ni pé nǹkan tẹ́mi gbọ́ pé téèyàn bá wà lórí act yẹn nǹkan tẹ́mi gbọ́ yẹn. rárá níta gbọ́yé ni wípé téèyàn bá wà but pé kò lè sọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ sọ́lá àrà sọ́lá tó bá yẹ pé ọ̀rọ̀ sísọ ò pàmísíbù ni kò ní sọ. ada ọ ẹ ẹ mọ̀ fún àwọn jàmọ́ rẹ̀ náà ṣe nine àbí ten ten ten náà ten. sàmúlò ìfọwọ́sọ. wàhálà kọ́mọ sálàtàlà mo fẹ́ béèrè ẹ mọ̀ pé ẹni pé káwọn máa kọ́ ọmọ wa ní káwọ́ ọ̀sẹ̀ ó wáyé pé èèyàn lọ́mọ bí a three years old. ó wá náà rẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ yìí like bullying gan so so ó máa ń bùlọ ọmọ yẹn. náà kéèyàn yá àwọn yà. wọ́n sọ fún ọmọ yẹn wípé anytime anybody bá ti nà kóun náà nà jẹ. rárá if anybody should bite you bite your own. rárá rárá rárá. kí ẹ máa sọ fún ọmọ yẹn. rárá ìyẹn kọ́ ni wọ́n ọmọ gáréjì nìyẹn. if anybody bites you report him or her don't bite back. Ah. ọbẹ̀ sọmọdé ajá ni. pẹ́sẹ̀ lẹ́ẹ̀kejì rẹ̀ kí tíyàn lè ṣe àṣkàr kí yàn máa lo nǹkan kan sórí either scarf or ìjà. kí yàn máa ṣe kí ni. kí yàn máa lo nǹkan kan sórí ṣé yàn lè ṣe àṣkàr. kò sí condition tí yàn ṣe. aleykum salaam. naam fẹ́yàwó mi lèèyàn. ṣé compulsory ni kò yẹ pé àwọn kan ṣoṣo lèèyàn ọ̀fẹ́ èmi náà ń béèrè ni ah. èmi náà ń béèrè ni ṣé compulsory ni wípé ìyàwó kan ṣoṣo ni kéèyàn ni na ṣé ẹ fẹ́ dáhùn question ni wọ́n fẹ́ dáhùn question ni ok o <laughs> fẹ́ dáhùn question ni olóhùn fẹ́ dáhùn question ni. <laughs> náà náà wa alaikum salam tala. Ah, èèyàn máa ń gbọ́ lecture èèyàn kan then tó bá dẹ̀ give lecture yìí ó máa ń mú ẹ̀rí wá ó dẹ̀ máa ń jẹ́ bíá nínú Quran àti um, hadith sọ yìí so bóyá wá recommend site kan nínú lecture ó recommend site kan pé èèyàn lè download àwọn kankan bẹ̀ àwọn èèyàn kan wá fi ń takò pé torí site yẹn wọ́n tó ní site yẹn wọ́n ń ṣe bí díà pé so irú èèyàn bẹ́ẹ̀ yẹn kò yẹ kéèyàn máa gbọ́ lecture yìí. any lecture èèyàn ó gbọ́ dáadáa bẹ̀ èèyàn ó mọ aburú bẹ̀ èèyàn ó yẹ dànù but kó jẹ́ pé ẹni tó fẹ́ gbọ́ lecture ó ti ní àjọ nínú ọpọlọ ẹni tí ò ní àjọ lọ́pọlọ ó gbọ́dọ̀ ṣọ́ra fún tó ń gbọ́. Assalamu Wa alaikum salaam. mo fẹ́ sọ pé ẹnìkan béèrè question lẹ́ẹ̀kan ó ń béèrè nípa ọ̀rọ̀ operation or no operation pé mọ̀nà ẹ mo kàn fẹ́ sọ pé bóyá kẹjọ kẹjẹ ó dà pẹ́ ni ẹ níbì kan tó ń lọ or something kò tí ì rílì sọkun ẹ̀ tó. kó sọ ẹ pé eh. fún kó sọ gbà náà. mi mú tán ó ń ṣe bíi pé kò tí ì wà ókè. <laughs> wa alaikum salam tala. sheikh ẹni family yẹn. naam. then bó ṣe máa ń ṣe tó máa sọ pé kìíní yóò máa kó máa bọ̀ tó máa ń ọkàn mi rú gbogbo ìgbà sẹ́ńtì ló sọ́kù sí tí. mi ti gbọ́ ò kíní ẹ̀ ń break. mo ní sẹ́ńtì ó wá fún sísà mi kan sísà mi kan. ok. náà ní problem wọn mọ. ok. ògbọ́n gbàtí àǹtí mi tó jẹ́ pásítọ̀ yẹn wá gbọ́ ó wá ń sọ fún pé bàbá ń bí. wọ́n relate pẹ̀lú pastor yẹn. ok ó wá kí ló wá sọ. ó wá ń sọ fún pé ìgbà tá à ń bá ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ tí ó yes. ìgbà tí àwọn bẹ́gbọ́n ẹ̀ sọ̀rọ̀ ó bímọ láìsí operation. ẹ náà wọ́n sọ fún mi ẹ̀gbọ́n ọkọ̀ wọn sí fún mi. kàgbọ́ báyìí kò sọ directly mi gbọ́n tó sọ ẹ sọ lẹ́nu directly. mo ní wọ́n infect ní kí n wá sọ́dọ̀ àwọn ìyẹn pásítọ̀ eh? Like that is kan fún mi kọ́dọ̀ mi lè ṣe ọmọ. Um, ìyẹn pásítọ̀ eh? yes. bó ṣe rí ẹyin náà. ẹ náà mi ti ìbòjú gba ẹ ọdún kan sí mo. ok mm. mi lọ. wọ́n gbóyà débi pé bó ṣe rí ẹ gan ó lè sọ bẹ́ẹ̀. ah yes. Eh, wọ́n gbóyà jù bẹ́ẹ̀ lọ. <laughs> mùsùlùmí ni wọ́n máa fọwọ́ bo ìtòun ní lọ́wọ́ torí pé kò mọ iye ẹ̀ kò ní gbóyà lórí ẹ̀ but àwọn máa gbóyà lórí ìbàjẹ́ náà one of my sister ọlọ́ọ̀ni ọwọ́ ṣe àkọ́kọ́ ẹ̀kọ́ sọ omi fún mi oríṣiríṣi ọlọ́wọ́ gbàdúrà ọgbàdúrà sísà rẹ̀ ṣòrí tí ò bá lọ gan mm. àsìkò tí ọlọ́run gbàdúrà rẹ̀ sí ẹni ó gbọ́ sí gbọ́dọ̀ fún un so ìwọ tó o lọ ṣọ́lá ti gbádùn ẹ̀. alhamdulilayi. alhamdulilayi yóò máa gbọ́ sí náà ni. so ṣé ọ̀dọ̀ pásítọ̀ lọ́lọ́ tó ti gbádùn ẹ̀. mistake tó ṣe nìyẹn mistake tí sísá rẹ ṣe nìyẹn tó bá yẹ kó mú sùúrù ni á tẹ̀ lọ́wọ́ but nísìn torí pé kò mú sùúrù kò nígbàgbọ́ ó wá lọ gbé ọmọ bàfọ́sùn aburú ńlá ni àsìkò tó ọmọ ẹlẹ́dẹ̀ ó gbàdúrà sí ó wà lọ́dọ̀ rẹ̀ bó ṣe máa ṣe ọwọ́ rẹ̀ lóye ló wà á máa bẹ́ ni pẹ̀lú sùúrù mi gbọ́ rárá you know tọ́lọ́hún ò bá gbà á tí wọ́n bá lo àlìjẹ̀nú tí wọ́n lo anything kò ní bọ́ sí but nígbà tí ẹni tí ó yẹ kó súnmọ́ ọlọ́run ọba tí ò súnmọ́ bá dẹ́dà tó lọ ọlọ́run lè fi dẹ́. now ọ sọ̀rọ̀ bísímìlà sọ sínú kínní wọ́n ti rí gbọ́ wọ́n ní wọ́n pé àwọn béèrè lọ́wọ́ sàn pé ń bo ní ilé ṣàìtàn. bẹ́ẹ̀ni. mo wà ní toilet. bẹ́ẹ̀ni. àti orí ìtàn. bẹ́ẹ̀ni. Eh, so. sẹ́yìn túmọ̀ pa àlè sọ̀rọ̀ ń bẹ̀. no. kéèyàn eh, kàn dín eh, ọ̀rọ̀ sísọ ń bẹ̀ kù. àwọn èèyàn kan ń béèrè ńgbà yẹn pé bóyá àwọn kan ní tán bá ti kọ́ toilet nínú ilé bóyá wọ́n invite ṣàìtọ́nù bí jim eh, kankan. rárá bọ̀dé ó létí ni pé kí ẹ̀ tọ́jú ẹ̀. Eh. another thing ni pé ẹnìkan ó ní sísítà kan eh. wọ́n pàdé ara wọ́n ṣe pàdé ara wọn ni kò lè tí pé a month so pé wọ́n máa ń sọ̀rọ̀ lórí fóònù wọn kì í wá ara wọn lọ pé brother yẹn wá ń sọ fún sísítà pé ọ̀rọ̀ táwọn ń sọ yẹn ọ̀rọ̀ táwọn ń sọ lórí fóònù yẹn pé wọ́n ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fáwọn. so pé òun fẹ́ kó ṣe kíá káwọn lè fẹ́ ṣe nìkan before Ramadan. so pé sísan wa ni àpékò ṣe fún òun ní sùúrù díẹ̀ pé kò tí ì ju èèmọ́ táwọn ọmọ ra lọ nǹkan kan bẹ́yìn. so nǹkan tó ṣáà ń jẹ́ problem sísan ni pé kí ni láàrin táwọn ò wára àwọn lọ àbí nǹkan kan kékeré ẹ̀ṣẹ̀ tí wọ́n ń kọ́ lẹ̀ fáwọn lórí káwọn sọ̀rọ̀ lórí fóònù tí wọ́n bá ń bára wọn sọ̀rọ̀ tó jẹ́ pé ó ń lọ sí di romance tí tó dẹ̀ jẹ́ pé wọn lè excuse ẹ̀ wọn lè escape ẹ̀ but the best thing ni pé ńgbà tó yẹ pé wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ lórí phone kí wọ́n yọjú síra wọn kó tó àwọn òbí létí kí wọ́n dẹ̀dẹ̀ ṣèwádìí lórí ara wọn méjèèjì kán tètè ṣe tí wọ́n ṣe. Uh, um, ẹ jọ̀ọ́ ìkánnú àwọn ìyá wa a ọjọ́ kan mo wá discover pé all the while and all these years gbogbo àwọn ọmọ tó ń bí tí wọn gbọ́ tóbìnrin bá lóyún tàbí tó bá bímọ tó ń breastfeed during Ramadan tí kò bá ní kápá láti gbà rẹ̀ ó lè má gbà but ó máa ṣáà yes feed or repair now but I discover that ẹni yẹn wọ́n ṣe nǹkan kan kò gbàwẹ̀ kò feed kò dẹ̀ feed wọn ṣe anything ẹni tí mo sọ yìí ẹni tó ti dàgbà like probably sixty and above so I àwọn discourse ǹjọ́ yẹn wọ́n wá sọ̀rọ̀ yẹn pé ah ó mà really fáwọn concern o pé kí làwọn máa wá ṣe báyìí wọ́n á ní ṣáàlà kí màá bá wọn bèrè kí ni kàn ṣe. àwẹ̀ mélòó ló ti wá jẹ gbèsè báyìí. <laughs> well wọ́n ti bí ọmọ bí alẹ́ sí àwọn ọmọ yẹn á ti tóbi five That's oh. five, five Ramadan. No. Maybe at least he has like five children now. But wọ́n ṣe mọ̀ bóyá ìtọ́bọ́ sí Ramadan ń <laughs> bọ̀. <laughs> Kó ṣírò ẹ̀ kó ṣírò inshallah. Hmm. Wa alaikum salaam. Assalamu alaikum. Wa alaikum salaam. Lórí àwọn tó kan suratul kaf níjọ́ juma bẹ́ẹ̀ni èèyàn kan sọ pé tàbí lóru jima wọ́n láwọn kan ní èèyàn ò lè pé kò sí ẹ̀rí fún máa kà ní every fridays. Ah, àwọn gan ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ni ò lẹ́rìí. Eh. then secondly wọ́n ní pé nǹkan tí mo ṣàkéètì àwọn lẹ́yìn tí àwọn sisters ṣá bóyá sábàdí kan lọ bí ìtara wọn any issue tó bá yẹ kó ṣe kan kóra wọn wá sọ́dọ̀ sọ́dọ̀ yín sí i. bẹ́ẹ̀ni. nípa bí wọ́n wá rojọ́ pé bí àwọn kan lọ láàrin ọkọ àti ìyàwó ṣá. the next thing ni pé wọ́n ti sọ́yìn by the CNN. wọ́n ti sọ́yìn by the CNN wọ́n máa ṣe information káàkiri. ẹni tí wọ́n wá gan lọ́pọ̀ èlò lọ sọ fún lẹ́ látara pé bóyá ó gbọ́ lọ́dọ̀ tí wọ́n máa pass information yẹn káàkiri àti ìtọ́ jẹ́ pé ó ṣẹlẹ̀ sónítàn wá sí ìtí ò ṣẹlẹ̀ wọ́n á ṣàhádẹ́ mọ́ so ní mo bẹ̀rẹ̀ ká pera wa sákèsì lè. ẹ máa tọ́ra yín sákèsì ó pàtàkì ẹni tó bá fẹ́ dánú yẹn lẹ́ẹ̀kan fọ́ di ti fún kó fi gbẹnu dání. asalaamualeykum. ẹ dákun. ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ thirty minutes ni àwọn sheikh láwọn fẹ́ lò pẹ̀lú wa and they have spent over over an hour so ẹ jẹ́ káwọn náà wá considerate ẹ jẹ́ káwọn considerate ẹ dákun torí ọlọ́run. Naam, ìbéèrè wa yẹn bóyá kí a fi sígbà mi ẹjọ ẹ bá pass mic. ẹ má bìrẹ̀ ẹjọ nínú nǹkan tó ti sọ tẹ́lẹ̀ ni mo kàn fẹ́ mo fẹ́ kó kí n wà òkè pẹ̀lú ẹ má bìrẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ nípa ọmọ obìnrin tó wà láàárín àwọn ọmọkùnrin. wípé mo bóyá ṣe ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ọmọ máa èèyàn lè. mo rò àwòlẹ̀ adẹ́kùn bẹ̀ sọ́láàtì now سبع سنين واضربوهن عليها وهم أبناء عشر سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال رسول الله صلى الله عليه وسلم táwọn ọmọ yín bá ti pé ọmọ ọdún méje ẹ máa pa wọn láṣẹ yìí pé àsìkò oorun títọ́ yálẹ̀ kírun kó tó di ìgbà yẹn a máa kírun pẹ̀lú wọn a máa gbé wọn kírun a máa but a ní tí pa wọn láṣẹ lọ títí bó tó bá ti di pé wọ́n wọ ọmọ ọdún méje a mọ̀ pé ah lọ kírun àsìkò oorun ti tó wá lọ kírun lọ ṣàlùwàlá lọ ṣe kínní múra tọ gbogbo yẹn a máa fi kọ́ wọn. ṣùgbọ́n tí wọ́n bá ti wọ ọmọ ọdún mẹ́wàá tí wọn bá ti lọ wọn ní ká yọ ẹgbàá sí wọn ká nà wọn ká wá ya ibùsùn fún wọn obìnrin ọ̀tọ̀ ọkùnrin ọ̀tọ̀. bismillah. sàmàlìkù. wàkùsàn. bóyá nísìn èèyàn gbìyànjú lórí ọkùnrin ní ọmọ àkọ́kọ́ téèyàn kọ́kọ́ bí tó jẹ́ pé ó ti dàgbà ó ti kọ́ bí ọmọ let's say nine years now. now. but alhamdulilayi pé gbogbo àwọn èèyàn gbìyànjú pé kò ń ṣe ọmọ tó expose sí àwọn nǹkan míì tó bá máa sọ yìí máa bìlífù pé bóyá kò ń wo tíìfù kò ń wo ó ṣáà ní ó ṣáà Onye ní selima. naam mm-hmm. so kan wá wà láàrin wọn. ọmọ tiwọn náà. bẹ́ẹ̀ ni ó jẹ́ àbúrò ẹ̀. ok. so ní àárín ibi bóyá àtàǹtì èèyàn lè sọ fún ọmọ yẹn pé lọ wẹ̀ fún àbúrò ẹ̀ tó jóbìnrin. látara pé èèyàn wò pé kò. àìbìkítà àìbìkítà ni. àìbìkítà àti ìṣàrẹ̀ kódà tó bá ń tábà kí ẹ má sọ pé kọ́mọkùnrin lọ tábà fóbìnrin. àbúrò náà lè ṣe. lọkùnrin. bàbá ẹ bàbá ọmọ yẹn náà kò lè ṣe. tí bàbá tiẹ̀ tún sàn tí bàbá sàn ewu ń níbi tí bàbá náà o but ó sàn ṣùgbọ́n ká expose ọmọ torí pé ó ti jẹ́gbọ́n ẹ̀ wípé lọ tábà fún ó bẹ́tà kí n keep away pẹ̀lú ẹ̀ kò bẹ́ẹ̀ kọ́ mu. bó ṣe sọ wọ́n sì ṣe ìjọba kí wọ́n lè jọ sùn pọ̀ náà. kò kí wọ́n lè jọ sùn pọ̀ kò advisable. one now ara rẹ̀ tẹ̀ ìyá wá sí akọ ní akọ ní ọ̀sán. now ẹ jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mike ẹgbẹ́ mike. ṣé ẹ̀gbọ́n yẹn bá jẹ́ obìnrin? now ẹ̀gbọ́n yẹn bá jẹ́ obìnrin ṣé kò lè ṣọ̀dí fún àbúrò lọ́kùnrin yìí? ẹ ló dàgbà díẹ̀ ó jù lọ ó fẹ́ bí like four years old. all advisable can keep away there is one experience a couple brought a case ọmọ wọn ọmọ eight years lóbìnrin ìyá máa ń wẹ̀ fún wọn papọ̀ ni ó ń jì màmá rẹ̀ pé òun fẹ́ nírú ti àbúrò òun ọ á confuse ìyá á confuse wípé irú ìdáhùn wo lòun lè fún because ó rí tápó níbi tá ti ń wẹ̀ ó dẹ̀ rí rẹ̀ náà tápó níbi tá ti ń wẹ̀ ọ wá mo ní wàá wá ṣàlàyé fún ni wípé bó ṣe kó wọn pọ̀ yẹn ìdíṣẹ́ àlè gan kò wá advisable Allah subhanahu wa ta'ala ó ti fi gap sí àlàyé wọn á wá ṣe fún un tó bá yẹ kó wọn tó dàgbà àtàwọn kékeré pátápátá tí wọn kà tábà fún ni ìyẹn ṣe gbọ́ bíi ọmọ tí ó ti ju ọmọ two years lọ tí ọmọ bíi eight years seven years ṣọ́n pé ìyẹn ti ní ten years nísìn ọ̀dọ́ àwọn ádàbò ṣíṣàndì fún tá a fẹ́ kí wọ́n ṣe gan ọmọ seven years lè má ṣe bó ṣe ká ṣe é tó jẹ́ pé àgbàlagbà ló yẹ kó ṣe láti fi kọ́ ọmọdé pé bá a ṣe ṣeré but àwọn òbí ti wà nonchalant ọlọ́kàlùkù ṣe ń tó wà ṣe bó ṣe rí débi pé tàn bá wa sọ bó ṣe kàn ṣe àwa di pé à èwo ni wọ́n tún fẹ́ gbé dé yìí o that's it. now one two three subhanaka allahumma bihamdik abi shalala ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد